بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته أدوك لدولون عم بيولون كبه ساليكم كاد كفان ومحمد صلى الله تعالى عليه وسلم أما كراواسيا كيسي àwọn ìwà mímọ́ tọ́lọ́run ṣe ní ìlànà tí olùpèpè sójú ọ̀nà ọlọ́run máa rìn tó jẹ́ ohun àmúyẹ àtàmúlò fún iṣẹ́ ọlọ́run bá jíjẹ́ tá a bá ṣe àkíyèsí dáadáa a rí wípé kò sí nǹkan tọ́lọ́run pè lẹ́sìn tẹ́ni tọ́lọ́run fi rán sí wa tí ṣe anábì Muhammad sallallahu alayhi sallam tí ò jù wá lọ níbẹ̀ kò sí nínú ẹ̀sìn kò sí nínú wà àti kó jápá nàbí jù wá lọ ń ó mọ̀ ṣe jù wá lọ ó mọ̀ wí jù wá lọ ọlọ́run tún ṣe jù wá lọ ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo táàmọ̀ mẹ́nubà yìí ọ̀dọ̀ ànábì náà láti máa mú ẹ̀rí ẹ̀ wá nínú alukurani kẹrin àti nínú súnà ànábì sallallahu ta'ala àlùfàlà tá a bá wo àwùjọ wa kìí ṣe gbogbo ẹni tó wí pé òun pèpè sójú ọ̀nà ọlọ́run ní pèpè sójú ọ̀nà ọlọ́run o hmm, kódà nígbà tí àwọn èèyàn kan ń kọ́mẹ́ǹtì ń jó ní kí n tún yàbàrà díẹ̀ wọ́n ní àwọn olóṣèlú kan pera wọn lólóṣèlú ni wọ́n ní olóṣèlú ni wọ́n olóṣèlú wọ́n ní bọ̀tí nígbà tí wọ́n pe àwọn olóṣèlú kò sí tá a fẹ́ ṣe sí bọ̀tí àwa mọ̀ pé olóṣèlú ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ kìí ṣe gbogbo olùpèpè sójú ọ̀nà ọlọ́run lolùpèpè o ní tó péré ẹ̀ nìyẹn o làwọn èèyàn fi ń bá pè bẹ́ẹ̀ o nítorí pé kò fìlànà pèpèjọ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run dákun ṣàánú wa ò ṣàlékún àánú wa àtèmi tí mo ń sọ̀rọ̀ àti gbogbo olùgbọ́ mi pátápátá ọlọ́run dákun ṣàlékún àánú rẹ̀ fún wa o àkọ́kọ́ tí àkọ́kọ́ níta àkọ́kọ́ dì mú ni pé kólùpèpè sójú ọ̀nà ọlọ́run kó jẹ́ sọ́ọ̀dì kan fi òun ni àṣídìkù ṣé lóòótọ́ ni mo fẹ́ pèpè sọ́nà ọlọ́run ṣé lóòótọ́ ni mo fẹ́ pèpè sọ́nà ọlọ́run sójú ọ̀nà ọlọ́run téèyàn bá screen ara ẹ̀ tó bá jẹ́ pé ojú ọ̀nà ọlọ́run ló fẹ́ pèpè sí lódodo alhamdulillah ó lè bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó bá wù tó náà bá sì ti mọ̀ wípé ó ní nǹkan tí mo fẹ́ gbà níbẹ̀ mo fẹ́ fi pípèpè pé mo ń pèpè sójú ọ̀nà ọlọ́run ṣàtẹ̀gùn lọ́bẹ̀ ní wàláhì àbíkó náà yá wá sẹ́mi sí ọlọ́run jẹ́ ká mọ̀ pé kìí sọgbẹ́ tó ṣe hájù ló ṣe hájù pẹ̀lú owó tọ́mọ èèyàn ná pẹ̀lú risk of life ọlọ́run jẹ́ ká mọ̀ ọlọ́run gan ló kọ́kọ́ dá àwọn kan padà lójú ọ̀nà hájù kí ẹ ti pín wọn ò dé mọ́kà o àbí nígbà tí èèyàn sọ pé làbáyìkà lọ́hùnmá làbáyìkì táwọn màláíkà sọ pé lá wà lásàádáìkì you are minused you are not inclusive yóò sínú àwọn tí ó jẹ́ ìjọsún òjò sórí rẹ o náà pé ọlọ́run ló dá yín padà fún rẹ̀ kí ló fà á kò sí àsíríkù kò bọ́ lọ́hùn sòótọ́ kò bá àsàdéhùn òdodo àkọ́kọ́ ní táwọn bùkátà ni pé ká bọ́lọ̀hún sàdéhùn òdodo tá a bá fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run kì í sì ṣe pípèpè sójú ọ̀nà ọlọ́run nìkan gbogbo iṣẹ́ ni wàláhì gbogbo iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ẹ̀sìn òun là ń bùkátà eléyìí tá a bá ti rí yẹn tó mọ́yán lórí àmọ́ wo èyí tó kù tí mo fẹ́ mọ mẹ́nu báyìí níwọ̀n bàbá tí kò bá ti gbà wá mọ́ àṣìbíkù òdodo tó bá jẹ́ pé mo fẹ́ ju lórí àwọn èèyàn èmi màá mọ̀ màá mọ̀ àfi kí n pa sẹ́yìn tì torí pé ọlọ́run gan fúnra ẹ̀ ní òun minus ẹ̀ kóònù sẹ́gbèsè ayé yẹn tó wá pé mo fẹ́ kí a máa sọ̀rọ̀ mi ní dáadáa kí a máa ròyìn kiri ní dáadáa pé à ìmọ̀nu àwọn èèyàn lè sọ téèyàn òro ọ̀tọ̀ lélẹ́yìn àmọ́ tẹ́ni tó fẹ́ pè kì gan bá ti yẹ pé n tó dì sọ́kàn nìyẹn fúnra ọlọ́run yóò minus ẹ̀ àfáwà kan mọ́ bá wa wí nílé kéwú a ní ẹlọ ìwà rí dọwọ́ yín o ìwà ọmọlúàbí dọwọ́ yín o torí kéwò lè pé yín láyé bọ́bà lọ kọ́sẹ́ lọ kọ́sẹ́ wọ́n ti mọ̀ pé àwọn tí kọ́sẹ́ báyìí ni wọ́n máa hùwà báwọn wàláhì làbí àfáà kan nínú àwọn àfáà ni mo sọ bẹ́ẹ̀ pé kò lè pé ọ́n ní kéwù ó kàn fàsìkò ṣòfò ni tó bá yẹ pé iṣẹ́ mi ìlọ́lọ́kọ́ lọ́wọ́ ń hùwà báyẹn wọ́n ti mọ̀ mọ̀ wọ́n àwọn ní kí lẹ fẹ́ kó ṣe tẹ́lẹ̀ ṣe bọ́ ọmọ oníkíní ni mo sì dìímú láti ìgbà kéke àwọn àmọ́ kò sígbà tí wọ́n mọ̀ rántí gbogbo àwọn tí wọ́n bá pass through wọn wọ́n ń bẹ láyé wọ̀n sí láyé mọ́ dáadáa tí wọ́n bá rí mọ̀ yóò mọ̀ mú ní tí ò bá dáa tí wọ́n rí kọ́ lọ́dọ̀ wọn yóò mọ̀ pé ah mo dúpẹ́ tó lọ́run là mí dáa lórí lágbájá téèyàn bá ṣe ń gbà náà téèyàn ò se máa ń gbà tó gbẹ́sìn yìí méjèèjì lè ó mọ̀ fi sin lọ́n padà ọlọ́run bá wa ó ní yá ayọ́ lẹ́dínà ámùnù tákù lọ́wà kó nú máa sọ̀dìkín ẹ̀yin múmi ní òdodo ẹ ọlọ́run ẹ sì máa bẹ pẹ̀lú àwọn olódodo àwọn tó jẹ́ pé tọkàntọkàn ni wọ́n fẹ́ fi se nǹkan tí wọ́n fẹ́ se tí wọ́n pè lẹ́sìn òdodo yìí náà ni ó wúlò fẹni tí ó bá fi òdodo ṣe ní tó fi léwájú lórí iṣẹ́ tó fẹ́ ṣe tó jẹ́ sẹ́ẹ̀sìn lọ́jọ́ gbẹ́dọ̀ kìyàmà hádà yàwómúyàwó fáwọn sọ́ọ̀dì kí iná sídìkù hùn lọ́jọ́ kìyàmà òdodo yẹn wúlò fáwọn tó bá jẹ́ pé òdodo wọn fi lékè ojú rẹ̀ ọlọ́run bá ni wọ́n ń wá nípa wọ́n fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe rúdọ̀ ànábì súnmọ́ tí bèbè kú sallallahu alaihi wasallam wàláì ó súnmọ́ etí bèbè kú nígbà maka dìde ní mọ́ká kumfa sọ pé kúmfà andir mọ́ báwọn èèyàn sọ̀rọ̀ wípé la ilaha illallah muhammadun rasulullah toro ni kan ni eni akoko tí ó ti sẹ́ni kejì ìjọ náà lọ wíwí tó wí gbólóhùn yẹn jade báyìí àwọn kèfèrí ti gboye pe ọ̀tá àwọn òòṣà ló dé ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n sì gbógun dìde mo fi sọ pé ó súnmọ́ etí bèbè kú gbà yẹn ó súnmọ́ etí bèbè kú débi wípé wọ́n wá lọ bá àbótọ́ líbi wípé yóò dogun o ojú rẹ̀ làwọn ń wò o àbótọ́ líbi náà wá ń ké sáà nàbí sallallahu ta'ala sọ́lá ní pé àà ọwọ́ mọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ní ìlè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá tó bá jẹ́ pé ojú ọ̀nà ẹ̀ máa gbà lọ sálùkì àmọ́ ilé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n bá gbóòrùn sí ọwọ́ mi ọ̀tún tí wọ́n gbóṣùpá sọ́wọ́ mi òsì látara kí wọ́n fẹ́ ní mí la àlá àn àtòrókà hádàlà àmọ̀rò pé kí n fọ̀rọ̀ ilẹ̀ lan àtòrókà mo búra pé ní fi ilẹ̀ a ó àmútàdónà àfi kó jẹ́ pẹ́ mi mi ló bọ́ omi bọ́ lójú àbótọ́lì tó kù fún ní bàbá ó ní mo tẹ̀síwájú ìwọ ọmọ ọmọ ọmọ mi ọmọ ni torí bàbá ló jẹ́ fún àbútọ́lí òsìgbà sáàmù tó fi kó láyé ó mì ń pé nígbà tábùtọ́lí bí ń sọ gbólóhùn yẹn òjíṣẹ́ ọlọ́run náà ti ń fura pé bàbá yẹn náà tún fẹ́ padà tí ò ní kẹ́nìkan kán mọ́nà mádàmà fọlọ́run tó ràn síbẹ̀síbẹ̀ òjíṣẹ́ ọlọ́run padà nínú tí mo fẹ́ kí á ti àkéèsí sí tẹ́ lọ bí àwọn àfa àwùjọ ilẹ̀ yorùbá ìléèrè òun ni sábàbù nùzúrù sóràtù kàfírìn sóràtù kàfírùn kí ló fà tí sóràtù ya ayúhàlì káfírùn délẹ̀ kí ló fà tó fi sọ̀kalẹ̀ kò sí tí wọ́n fi lọ ànábì láyé wọ́n fobìnrin lọ pé òun gan ni kó choose wọ́n fi ìjó lórí lọ if tí ó pẹ́pẹ́ rí àṣà ni àáfi ọ́ lékè wa àmọ̀bẹ́ lábẹ́ rẹ̀ láwọn kèfèrí mọ́ka mọ̀láàkì náà kì ń bẹ ní òtàn tíra yẹn ò lè parẹ́ àkọsílẹ̀ yẹn ò lè parẹ́ gbogbo tí wọ́n wá ń sọ yẹn òjíṣẹ́ ọlọ́run fún wọn létí ọ̀kan péré ó ní mọ́ọ̀bù yìí sùlẹ̀ háadá nítọ́lọ́run gbé mi dìde fún kàn wàláì àwọn èèyàn dépò tán ẹ gbàgbé wọn pé wọ́n gbàgbé pé wọ́n ṣe dáwà sójú ọ̀nà lọ wọ́n chíǹjì ọ̀rọ̀ láwùjọ tá a wà yìí náà ni ọ̀rọ̀ yí padà ọ̀rọ̀ yí padà ọmọ ìyá wa kan náà àwọn àfa àwàjìzá ọlọ́ọ̀ kẹ́ra wọ́n kàn sá lè gbọ́kọ̀ fún ah, òun ò rí ìdẹ́gbẹ́ gbọ́kọ̀ fún òun kódà bọ́ọ̀ bá tiẹ̀ nìkan tóun ti káàkiri ṣé kìí ṣe pé wọ́n fẹ́ pa òun lẹ́nu mọ́ leléyìí ó fi wisdom ó fi kọ ọkàn yẹn lẹ̀ ìjọba ló sì lọ́kọ̀ kò kọ́ níkọ̀ àbùkù pé kó yẹ̀yẹ́ wọn ó fi wisdom kọ́ ọ́ torí pé àwọn èèyàn believe wípé ìdá akàlà tilẹ̀ bá tìǹú tí kùn bá ti jẹ ìsáyà tilẹ̀ àyìnú ojú ó tì and after that àwọn àárín sọ pé pé afẹ́ lòyìn fún kàn báyìí afẹ́kẹ́ mọ mójútó kàn báyìí wọ́n á di kan mọ mọ́nítọ̀ pé ok um, níbo mi wọ́n ń kọ́ tẹ́lẹ̀ mi ò wí fún ni òun kọ́ ní òsàn tó rí pé pé mọ́ra mi kó mú kàrà ní tó bá rí ní tí ọkọ̀ pálígbà yìí rù rárá o lìmọ́ọ̀mù mi wọ́n ń jẹ tó kọ ní tí wọ́n kọ fún tí ó kà wọ́n kọ fún ní Saudi Arabia nígbà tí ìmọ̀ọ̀mù kan ọ̀fíṣíálì kìí ṣe ìmọ̀ọ̀mù mọ́sálásí ńlá náà ni mọ́sálásí ànábì sallallahu ta'ala wa sallam nígbà tó ṣe kútúbà nígbà táwọn ṣíyà tán wá láti Iran tán lọ tutọ́ tán lọ sítọ́ sí Abubakar àti Umar torípé àwọn ọmọ gbé wọn ṣépè tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú tíra àwọn àtakọ àtiwá àti wọn àlejò ìjọba ìmáàmù ò kọ ohun tí ó kà mọ́ ń jọ náà ọmọ ìyá mi kan tímọ́tímọ́ sájọjọ́ rẹ̀ òun sì ń bẹ́ ń sájọ arébànjọ́ náà tó jákẹ́kọ̀ọ́ tó sì wà nínú àwọn tí ń dí tó fẹ́ gbọ́ kútúbà ní mọ́sálásí júmọ́ wọ́n sì jù rọ̀sùn sallallahu ta'ala sálà ojú mọ́mù pọ́n adákùn bóòlójú ọlọ́run sí ní pọ́n bóòlójú ẹni ọlọ́run sí ní pọ́n sírú ẹ̀ wọ́n máa kakú fúbà wọn nínú nǹkan tí wọ́n kọ sínú eh, ìwé tí wọ́n kọ sí ni níjọ́ náà wọ́n ní ìmọ̀ọ́mù kátọ́bà mọ́rùsẹ́jìlán wọ́n ń sọ̀rọ̀ dálẹ̀ láìwò kankan tí wọ́n kọ sọ́wọ́ mọ́ ni wọ́n sì bújọba nǹkan báyìí tọ́ nǹkan báyìí ò tọ́ ni wọ́n ń wí àmọ́ ta báwọn tó sáàbùkù yẹn fún sáàbù bákìrì rọ́jà ọlọ́ọ̀tà àlànà àtúnmọ̀ kò sí ní tí wọ́n suspend ó ní ọdún tán lò lórí ẹ̀ kátó tún máa sí <laughs> sọ̀rọ̀ àtúntò bẹ̀ padà kíjọba tó ń sáàlè mọ̀ pé àwọn gbégbèsè àwọn bá wí ẹ̀rí tó fojú hàn lélẹ̀ ẹ̀rí tó fojú hàn lélẹ̀ ìní ẹni tó fẹ́ pètè ó fi kọ́kọ́ wo rẹ̀ wò ná hálà àná ajọ́ ń lè láìwà ìlàlọ́ tẹ́pẹ́ tí n bá rí kankan bẹ́ẹ̀ mo ń bá ṣe ọlọ́run bá lọ́nu tí n bá rí nira bẹ́ẹ̀ mo ń bá ṣe ọlọ́run bá lọ́nu nígbà lọ́dún àwọn tí ò bá ti gbẹ̀mí torí gbogbo eléyìí lànà dìrí o sallallahu ta'ala alaihi wasallam a ó fojú winá wallahi lazim fún twenty three years ó fojú yàtọ̀ sí ogun ojú ogun gangan ó fojú winá ìgbógun ti ní àjọ kan burúkú àwọn kèfèrí lónìí táwọn èèyàn sọ sí dáhìá olùpèpè ìyìn ló kó sísú bẹ́lòmíì ló mú kí ẹlòmíì kó sísú ní tí wọ́n sọ sí wọn ti sálàkẹ́ o wọn sì fọ́ wọn fún fọ́tí. hádà yẹ́hùn yá ń fáwọn sọ̀dì kí ìnà sídìkùn orí kéèyàn jẹ́ olódodo pẹ̀lú ọlọ́run lórí sẹ́yìn láti wà òun náà ni nọmba one لهم جنات تجري من تحتها الأنهار تبجك ووابي ووابي جنة خالدين فيها مصبرين خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم àníbà sallallahu ta'ala sallam ọlọ́run ní kú ọkọ̀ rọ́bì àdùké ní múdúkálà sídìkín wà àkọ̀rẹ́jì ní mọ́kọ̀rọ̀jà sídìkín gbogbo tí ìbá ṣe pátápátá tí ó mọ̀ jẹ́ pé tòdodo táàfin wojú rẹ̀ ìwọ ọlọ́run bá ni mo fi ń ṣe wọ̀yí á lé mi ladunka sultanan nasira tún sọ fún wọn pé kúlí inna salati wa nusuki salatu mi àti ẹ̀sìn mi wa mahyaya àti láì fún mi wa mamati àfikú mi lillahi rabbil alamin ọlọ́run ni mo fi dojúkọ ọlọ́run ni mo fi dojúkọ ẹ wo ìtàn àwọn ulama àwọn jurist tí tàbá wò láti ẹ̀ẹ́dẹ́gbà wò láti orí àwọn sàhábà náà bí wọ́n sì lo ayé tí ìgbésí ayé yẹn sì fún pẹ̀pẹ̀ púpọ̀ kàtún wá kó lórí àwọn bí ẹ bá ń wo bọ́lọ́run ti ròyìn àwọn sọ̀hábà irú oore tí ọlọ́run ṣe fún wọn nínú alukoran àbí nínú sunna anabi sallallahu ta sallam tẹ wá ń wo bí wọ́n ṣe lo life gbọ́ngbà tọ́lọ́run yọ́nú sí wọn tó tó báyìí ìgbésí ayé ṣe wá ní wọ́n là ẹ̀fẹ̀ lè mọ ẹ̀fẹ̀ mọ rò pé bọ́wẹ́ kínní yẹn kò jọra wọn. nígbà tá à ń ròyìn ọmọ àlùjẹ́ náà tẹ́bi ń gbé ṣubú táà ń ròyìn ọmọ àlùjẹ́ náà tí ebi ń gbé ṣubú iṣẹ́ kan ló ṣe tó fi báyọ̀ ọ̀nà ọlọ́run àti bùkọ́ ọ̀rọ̀ ẹ̀sìn òun kò dá lórí pé torí ẹ̀ máa fi wá rí jẹ yóò fi wá rọ̀ sọ̀mù táwọn èèyàn máa rò nù ràn Yorùbá ń bí tí wọ́n máa wá fèrè ògún fọlọ́run pé ọlọ́run mo sì sìn ọ́ kí lọ tún fẹ́ kí n ṣe ebi ń gbọ́ ọmọ àlùjẹ́ náà kọ̀ǹfà ọmọ àlùjẹ́ náà ebi ń gbé ṣubú tó fi dórí ànábì sallallahu ọmọ àlùjànnà wọ́n ní kí lọ́ọ̀bì ṣe sọ̀dák nígbà tó fẹ́ máa rí onímọ̀ indi ṣe mi ò ní kankan wọ́n ní nǹkan báyìí kọ́ wọ́n ní mi ò níyẹn náà nǹkan báyìí kọ́ kò sí yẹn náà ànábì ní sallallahu alaihi wasallam zawájí túkà á bìmọ̀ máa ka mínà alukur'an so mo sóra báyìí ọmọ kankan náà alukur'an níbẹ̀ ni ah, mo sọ́ ìyàwó rẹ̀ kọ̀ọ̀kọ̀ níbi koran tó mọ̀ yẹn kọ̀ọ̀kọ̀ kò ní dúkìá ayé kankan tí ó fi ṣe sọ̀dáàkì èyí sí ọmọ àlùmíọ́ náà sì ni amar àtàwọn ará ilé wọn ṣé amar kọ́ ni wọ́n sin táṣọ òbò lórí tí òbò lẹ́sẹ̀ náà tí aṣọ òbò lórí tí wọ́n aṣọ òkúṣẹ́ kò borí ẹ̀ tí n bá ti ṣe mistake káwọn ti gbọ́ mi náà máa correct mi tí aṣọ òbó lórí nígbà tí wọ́n fàṣẹsẹ̀ torí aṣọ kan náà ló ní láyé aṣọ òsì tún bò lẹ́sẹ̀ nígbà tí wọ́n fà síbi orí ẹ rí i pé gbogbo nǹkan yóò máa dàbí ìgbà tó jẹ́ pé wọ́n hun wàláì reality ni ọmọ àlùjọ́ náà nìyẹn o musabu ọmọ musabu bóyá musabu ọmọ òmìnir àmọ́rò ni ọlọ́run ànábì ń bá wọn pàdé mítẹ́ tí ń jẹ wọ́n yà tí ń sọ pé sobran ala yaasi ẹ̀yin ara lè yaasi ẹ̀sẹ̀ sùúrù iná wọn àrídà kún ìjànà ẹ bá olùjẹ́nà ọlọ́ọ̀bá pàdé ẹ wọ̀bẹ̀ ẹ sá ṣe sùúrù fún nira tẹ́ ń rí gbogbo àwọn tí mò ń sọ̀rọ̀ wọn yìí tí mìíràn sì dìkì ní mo fẹ́ lò náà wọ́n ti náà tó bọ́ sí tẹ́yìn òun bá ti sínú sùdì kíìn kò lè jọ ọmọ àlùjọ náà ọmọ àlùjọ náà gbogbo àwọn tí mò ń dákọ̀ yìí wọ́n sì rí nira ayé síbẹ̀síbẹ̀ kódà ẹ̀rí kan jẹ́ ká mọ̀ wípé àwọn tó ṣáájú yín tọ́jú sí ọlọ́run fi ń tu àwọn sàábé nínú wọ́n mọ̀ ń gbé ayùn lẹ́lòmíì láàrin orí tí wọ́n rẹ̀ délẹ̀ máa rọ́dà ń dálé kàndéènì wọn mọ̀ tó dẹ̀ sọ pé àwọn òsín lọ́wọ́ mọ̀ kí wọ́n gbé ayùn léèyàn láàrin ní ẹwọ rẹ́gírẹ́gi kí wọ́n gbé lé orí èèyàn láàrin kán dẹ̀ rẹ̀ délẹ̀ bẹ̀ láàyè àwọn tó kù sọ pé ah àti gbọ́ àti gbọ́ ń tẹ́ wí àsemọ́ àsemọ́ àsìnlọ́mọ́ ó ní wọn mọ̀ sọ bẹ́ẹ̀ wàhún mínà sí dìkì ó yẹ ká fi kan kún ẹlẹ́ẹ̀kejì asọ́bùrù asọ́bùrù ó wà nínú iṣẹ́ tí olùpẹ̀pẹ̀ sójú ọ̀nà lọ́wọ́ mọ̀ dání tí ò bá sí kò lè rí sẹ́yìn ṣe àwọn nǹkan tó ní nǹkan ṣe pẹ̀lú sẹ́yìn direct ni tá à ń sọ yìí o nígbà tó ti wá ìmọ̀ lọ tó ti nímọ̀ tí yóò fi pèpè àwọn kan tó nìkan ṣe sí ibi ṣẹ́dúwẹ́ materials tí ó lò wà ó wà mí ń fòrú dùn islam sọ́bùrù ń bẹ ní ọ̀ràn ẹ̀sìn islam ó sì jẹ́ ìlàjì iman ó wá spread sínú Quran láti bẹ̀rẹ̀ dópin láti bẹ̀rẹ̀ quran dópin alukuran ọlọ́run máa ń sọ̀rọ̀ ìbádà míì láàyè kan àbáyè méjì àbí mẹ́ta but sùúrù from the beginning to the end lẹ́sìn máa bá pàdé. wàstáínù bí sọ́bírí wá sọ́lá ọ̀kan nìyẹn ẹ wá ràn lọ́wọ́ ẹ wá àánú níbi kẹ́ ẹ máa ṣe farada, kẹ́ ẹ sì máa ṣe sọ́lá ọlọ́run papọ̀ mbẹ̀ àtàwọn àyè míì. fọ́sùbírù máa ṣe sùúrù ọlọ́run dojú ọ̀rọ̀ kànábì sallallahu alayhi wa sallam kama sọ̀bọ̀rọ̀ ulul azmi minar rusul gẹ́gẹ́ báwọn ànábì kan tó ṣáájú rẹ̀ wọ́n jẹ́ márùn-ún ànábì Ibrahim ànábì Musa ànábì Isa ànábì Muhammad sallallahu ta'ala wa sallam àtẹnìkan fún sí karùn-ún ànábì Nuh alayhi salatu wa salam àwọn ulul azmi minar rusul ìwọ náà ó ṣe sùúrù ni ó ṣe sùúrù wàlá tàṣájé làhùn má kánjú pé wọn ò tí gbà Allahu Akbar má kánjú pé wọn ò tí gbà tún wo method tún wo ọ̀nà míì áyà míì wallahu yuhibbu sabirin ọlọ́run máa nífẹ̀ẹ́ àwọn onísùúrù o tí sùúrù bá tán ọlọ́run nífẹ̀ẹ́ yàn mọ́nu because àmọ́ gbàgbọ́ yìí ń tá a fẹ́ lòun náà ní sùúrù bá fi ń bẹ lójú ọ̀nà sọlọ́run lóòótọ́ tí èsì sùúrù iru irú sùúrù tọ́lọ́run na ànábì sallallahu alaihi fi defend personality rẹ̀ tó pẹ́ sìn ọlọ́run lójú ẹ̀mọ́ gbóná ní mọ́ pọ́n sí lóhun ẹ̀ sì máa nínú àyà mi inna construction ọ̀rọ̀ soro náà ni but ó ń different construction tó ó lò báyìí iná lọ́wọ́ máa sọ̀bìrì ọlọ́run bẹ pẹ̀lú onísùúrù ẹ̀ ń pé yorùbá náà wọ́n sọ yẹn wọ́n píkì eléyìn ọlọ́run kúkú ń bẹ pẹ̀lú onísùúrù ọ̀nà kan nínú ọ̀nà tí sùúrù gbà wá ni yorùbá fi ń sọ̀rọ̀ yẹn nínú ẹ̀ wà ń tọ̀sùdèrò kọ́ irú lẹ́kùn tí ẹ bá mọ̀ sí sùúrù bẹ̀rẹ̀ ní ibẹ̀mọ̀ lórí wà ibẹ̀mọ̀ lórí wà nínú rẹ̀ innama yuwaffa sabiruna ajrahum bighayri hisabe ọlọ́run pé èrè ìjẹ onísùúrù fún wọn tí ó wọ̀n kún tí ó kún ju báwọn gan ṣe lérò lọ bighayri hisabe lọ́nà míì inna fi dhalika la ayatin li kulli sabbarin shakur níta tòkalẹ̀ yìí rẹ́rẹ́rẹ́ yìí tá tòkun inú ọ̀rọ̀ àtàwọn àlàyé yìí ó máa ń jẹ́ pé àmì ìyanu àmì àrídájú máa ń bẹ́ńbẹ̀ fún gbogbo onísùúrù tí wọ́n máa dúpẹ́ bákan náà yóò wà ńlá tara sùúrù ní ọlọ́mọ ọmọ jẹ́ torí sùúrù tẹ́ ṣe fani ìmọ̀ bá dáàrù ibi yìí tó já tó jẹ́ lè lọ́la sùúrù yẹn á ó mọ̀ nínú àyà mi wájà alinahum àìmọ̀tàn yahduna bi amrina lamma sabaru àsìwọ́n láfáájú àìmọ̀ kìí ṣe gbogbo àìmọ̀ kìí ṣe gbogbo àìmọ̀ lẹ́ni re àmọ́ àwọn tó bá ti sùúrù ẹni re ni wọ́n ọlọ́run tún lo gbólóhùn àyímọ̀ inú ààyè mí nínú ayé Quran tó jẹ́ mọ̀ pé àyímọ̀ burúkú ni wọ́n àwọn aṣáájú ẹ̀sìn àwọn aṣáájú àwọn èèyàn àmọ́ láàyè sùúrù ẹnìrìn ni wọ́n waja'alnahum a'imma àti wọn láwọn imam yahduna bi amrina Allahu akbar kí gbogbo imam lọ káyà yóò yahduna bi amrina yahduna bi amrina in tá bá wí fún wọn ni wọ́n fi ń tọ́nà ni wọ́n fi mọ̀nà kì í sì fẹ́nu lámà sọ́bàrù nígbà kan ṣe sòrò wàkánú ayatina yuqinun ó wá pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ nínú a ń sì ní bùkátà sí asọ́bùrù bìlá wàlìlá asọ́bùrù bìlá wàlìlá kí a ṣe sùúrù nítorí ọlọ́run ká sì rí pẹ̀lú ọlọ́run pító àánú ọlọ́run bọ̀ àánú ọlọ́run ọ̀kan náà àwọn bóyá bí náà bá ọ̀sọ́jà lọ́ọ̀tà rà nínú mọ́ onígbò tọ́lọ̀ bá ti lo àṣà àṣà o ó súnmọ́ o wọ́n fẹ́ oníkẹ́gbà kò ti dé ìbá àtúnpẹ́ lẹ́yìn ìgbà ó ti tẹ̀lẹ̀ náà nìyẹn àsáàrọ̀ bukun ayò káfíra ánkùn sẹ́yì tó tó lo àṣà fún yẹn ó fẹ́ ya tọ́lọ́run ṣe báyìí ọlọ́run ti ó ti promise ẹ̀ nìyẹn àfi tí yẹn bá kúrò lórí ti ó jẹ́mọ́jẹ̀mú. nínú àyà míì ọlọ́run tó ṣe yẹn ọlọ́run ló bá ṣe sùúrù ọlọ́run lè ṣe sùúrù fún torí pé wọ́n fọwọ́ gún ọmú wọ́n tọ́ ọ̀rọ̀ ẹlẹ́nu wọ́n fọmọlúàbí rẹ̀ ya àmì tí òjò rẹ̀ áàtì torí ọ̀tọ̀ ọlọ́run ni àníbi sallallahu ta'ala sallam kẹfẹ́rí kan ju ìfun ẹran tí ń rùn sílá bí ọ̀bá rùn kọ́ èwo ìfun ẹran tí ó rùn nígbà tí wọ́n bá ti yọ́kò nínú ẹran ànábi sì wà ní sùjúdù ó sì wà lórí ìforíkanlẹ̀ Fatimatu bintu Rasul sallallahu ta'ala sallam radiyallahu ta'ala anha olólọ ká ìfọ̀nrán kó lórí bàbá rẹ̀ tó jẹ́ ànábì ọlọ́run èèyàn ti fún ànábì lọ́rùn ní gbangba àtàrí láti pé wọ́n ń jà kí ló fà á kí ló dé kò sí gbà Islam ó ní àfúnà àfúnà mi má lè láì lẹ́dìí ìlẹ̀kùn ebówó ọlọ́run ẹbẹ́lẹ́ ní owó kan tẹ́ owó gbogbo èèyàn kò sì sí ìgbà Islam kò ní ìpinnu owó yẹn o bó ti gbà Islam gan kò ní ìpinnu ẹ̀fẹ́ ṣáàdé pé kó wá lọ fún òjìṣẹ́ Ọlọ́run lọ́rùn ẹ̀gbẹ́ tó bá ti gbà Islam lè máa rò pé bá wọn pín kankan wọn fún ni ànábì ní ẹ̀ fún ní nǹkan wọ́n sì ń ròyìn bó ṣe fún lọ́rùn wọ́n ní ojú aṣọ hàn lọ́rùn ànábì sallallahu ta'ala alaihi wasallam kò sọ pé kán lọ yọ orí ẹ̀dànù a ní bùkátà sí torí pé sùúrù ò gbọ́dọ̀ tán tí ẹ̀kan máa ń sọ pé mo ti ṣe sùúrù pàápàá jù lójú ọ̀nà dáwà mo ti ṣe sùúrù mo ti ṣe sùúrù ọ̀rọ̀ àwọn èèyàn yóò gbà bẹ́ẹ̀ ni èèyàn yà padà wà tì o lọ́yà dára wọn ẹwà jọ wà kò àbí wọn sọ wá àyè wá sí àárín masjid ẹ ti jọ fọ̀rọ̀ ya àti bàbá ńlá ara nígbà tí dópin ẹ iwotu tó ní tẹ́ fojú ara yín rí ní ọ̀nlẹ́jọ́ wà lẹ́nu ẹ̀hún ó tún wá pa àwọn ẹ̀rọ ara o ọ̀yà fi dáwà wà ó fi dáwà ẹwà ya lọ́nà míì torí sùúrù èdòpin àhásíbà sọ ló ní ohun tó a fi ní sùúrù àwọn èèyàn jẹ́nẹ́rálì yàtọ̀ sí ẹni tí ń pèpè àníbùkátà sí sùúrù lórí ọ̀rọ̀ ẹ̀sìn sáwọn èèyàn lè pé agbọ́lọ́n gbọ́ wà ń láàyò sànú kẹmọ́ rí fìtínà ikọ̀ lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ànábì ọlọ́run rí fìtínà inú jẹ́ bẹ̀rẹ̀ látòrí ẹ̀ alọ́kọ́dí fatánà lẹ́dí nàmí kọ́bílì yìí a sì jẹ́ káwọn tó ṣáájú yín tí wọ́n jọ màlúùjánà náà rí fìtínà fàlàyé alẹ́mẹ́nà lọ́hùn lẹ́dí ìnà sọ́dákú ọlọ́mọ àwọn tó jólódodo ni mo ma kana Allahu liyadara lil mu'minin inú àyà mi ọlọ́run náà ò ní sẹ́ múmìnì kù àlámọ́ antum àlè kẹ́kàn máa sọ pé múmìnì ni wá mùsùlùmí ni wá àti aya ní ìsàlẹ̀ kọ̀bí sàmìnà tọ́ ìyebè títí tó fi yọ ìdọ̀tí kò nínú mímọ́ amúhàsíbítún àǹtádìkùlù ìjánà sẹ́sìn rò pé ẹ fẹ́ wà lójẹ́ náà wà lámà yá ti kún mọ́sálẹ̀dínà kálọ̀ mi kọ́bìlì kún àpèjúwe àwọn tó sáájú yín a sì ti júwe wọn fún yín màsá ti humulibasa ara ni wọn wọn dọ̀rọ̀ wọn àríjẹ wàzólizelu lásìgbò bá wọn àtàyà la rọ̀sọ̀lù wà lẹ́dínà àmànù máa hu mọ́tà nasoro mọ̀tàn rẹ̀ ọlọ́ wádìí bó ti jẹ́ mọ̀tánásù bí mọ̀tánásù láti bó ti jẹ́ mọ̀tánásù lọ àlàyé nànà sọ̀rọ̀ lọ ìkọ̀rí àrẹ̀sí ọlọ́run ọba ó ti súnmọ́ o bàbá ní ká tó àmọ̀ sọ́lọ̀ àmọ̀ sọ́lọ̀ ńgbà mí pẹ̀lú ògo ọlọ́run ó lè mọ́ jẹ́ lórí fọ́nrán tàbí sọ̀rọ̀ yìí sùúrù ó jẹ́ ká mọ̀ kẹ́ wọn á mọ̀ sọ̀yàn náà lẹ́yìn gbà míì ká mọ̀ fà wọ́n mọ́ra ká mọ̀ tù wọ́n lójú ànábì ṣe dé jù wá lọ sallallahu ta'ala sallam subhanakallahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu